عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان رواه البخاري ومسلم وفي رواية عند الإمام عند الإمام المسلمين كان يصوم شعبان أي رسول الله صلى الله عليه وآله وسلم كله وفي رواية كان يصوم شعبان إلا قليلا وقد رجع طائفة من العلماء منهم مبارك وغيره أن النبي صلى الله عليه وآله وسلم لم يستكمل صيام شعبان وإنما كان يصوم أكثر ويشهد له ما في صحيح مسلم أن عائشة رضي الله تعالى عنها قالت ما علمته تعني النبي صلى الله عليه وسلم صام الشهر كله إلا رمضان وفي رواية له عيد في مسلم عنها قالت ما رأيت صام الشهر كاملا منذ قدم المدينة إلا أن يكون رمضان وعن أسامة بن زيد رضي الله عنهما قال قلت يا رسول الله لم أرك تصوم من شهر من الشهور ما تصوم من شعبان فقال ذاك الشهر تغفل الناس فيه عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين وأحب أن يرفع عملي وأنا صائم رواه النسائي وصاه شيخ الألباني في صحيح الترغيب والترهيب وقد يكون الله أبا لك الله ọba tó ṣàánú èmi àti ẹ̀yin pẹ̀lú wíwà ní mọ́ṣáláṣí lónìí fún ìrùn jímọ̀ abẹ́ ọlọ́ọ̀bà ní kí ọlá wá bọ́ sí ilé láti máa fún ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ kákíláyé kákíláyé wà dáadáa yìí tí Allahu Ta'ala ti ṣe fún kálukú ọlọ́run jẹ́ ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa mo jẹ́rìí pé kò sí ẹnìkan tí ìjọsìn àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run fún aṣíwájú ẹ̀dá tí ń jẹ́ Muhammad sallallahu alaihi wasallam àtọrọ rẹ̀ fún àwọn ìyàwó rẹ̀ àtọrọ rẹ̀ fún àwọn ará ilé rẹ̀ àtọrọ rẹ̀ fún àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ṣàbán tó wà láàrin oṣù àbọ̀wọ̀ owo rọ́jà àti oṣù kẹsàn tàmọ̀ sí yẹ ní pé oṣù yí wà láàrin àwọn oṣù ńlá méjì ọ̀kan jẹ́ oṣù àbọ̀wọ̀ ìkejì jẹ́ oṣù tọ́lọ̀ ara ọlọ́run dákọ̀ rọmọdọ̀n Qur'an ṣáàrù ọlọ́run àmọ́ àwọn oṣù yòókù ọlọ́run ò dákọ rẹ̀ ṣùgbọ́n sọ fún wa pé méjìlá ni àwọn oṣù yẹn bó tilẹ̀ jẹ́ pé ó dárúkọ àwọn oṣù rọ́jà zọlẹ̀ pọ́ọ̀dà zọlẹ̀ hijja àti muharram ó dárúkọ wọn mùjìmẹ́lẹ̀ ó dárúkọ wọn ní gbọ́rọ̀ gidi láìsí fọ́síwẹ́wẹ́ ó fún wọn lórúkọ kan tó fi kó wọn pọ̀ nígbà tó sọ pé nínú àrùbá fọ́rùn àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rin àwọn oṣù yẹn yẹn tọ́lọ̀ nǹkan sọ wọn àwa lè sọ náà kó dáta àwọn oṣù yòókù náà nígbà tó ti sọ fún wa pé ọ̀pìn jẹ́ rọ̀mọ̀dọ́n mẹ́rin nínú rẹ̀ jẹ́ oṣù àbọ̀wọ̀ tá bá rò mẹ́rin àtẹyọ kan papọ̀ ó di márùn tá bá yọ márùn kúrò ní méjìlá okùn mẹ́rin méje ó fi hàn kó ti dákọ̀ àwọn méje náà ní bọ̀rọ̀ gidi láì fọ wọn sọ́tọ̀ọ̀tọ̀ torí sọ fún wa lákọ̀ọ́kọ́ pé ìnà ìjàtà ṣùhúrí

súnà ànábì tó máa ń sọ pé ọlọ́run jẹ́ kí ẹ̀mí wa di rọ̀mọ̀dọ́ọ̀mù jẹ́ kí ẹ̀mí wa di rọ̀mọ̀dọ́ọ̀mù ìgbà tí oṣù yẹn ti lé yẹn tá a ti rí tá sọ pé allahumma hillahu alayna bil amri wal iman wal islam wa tawfiq lima nínú àdúrà tí ànábì mọ́ ṣe tó bá rí oṣù ìyẹn ni àdáyẹnrí pé tánàbì bá rí oṣù wípé ọlọ́run ọba oṣù tó lé yìí ò ní oṣù ṣàbáyìí ẹni tí ó bá tí ìwí tẹ́lẹ̀ ìtọ́lọ̀ bá kádàrá tó bá rí lálẹ̀ ìgbàfí wọ́ṣẹ̀ rí ìyẹn wí ọlọ́run ọba oṣù yìí jẹ́ kó lé o pẹ̀lú ìfàyàbalẹ̀ ló jẹ́ oṣù ìfàyàbalẹ̀ fún wa jẹ́ ó jẹ́ oṣù gbàgbọ́ fún wa o jẹ́ ó ẹ̀sìn fún wa o jẹ́ ó jẹ́ oṣù tí fi wá ṣe kò ń gẹ gbogbo tó nífẹ̀ẹ́ sí tó sì yọnú sí àmọ́ ẹni tí ń bọ̀ wá lè wá rò oṣù a sọ à ń bọ oṣù ànábì wa kún pé olúwa èmi rọ́bí rọ́bù kàlọ́ àti olúwa oṣù ni àlá ẹni tó dá èmi ló dá iwo oṣù yìí náà ní táà ń sọ ìwọ kọ́ là ń bẹ̀ ọlọ́run là ń bẹ̀ àmọ́ rírí ọlọ́run pé yìí jẹ́ kó san wá sára àti àwọn jẹ́ kó san wá sí ìbàlẹ̀ àyà ìfọ̀kànbalẹ̀ o jẹ́ kó san wá sí ìmọ̀ rẹ̀ sì ṣe o jẹ́ kó san wá sí jẹ́ kó fi jẹ́ kó jẹ́ oṣù tá a ṣe kò ń gẹ́ rẹ̀ àti ìfẹ́ rẹ̀ hmm. oṣù yìí ṣe pàtàkì bó tilẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbàgbé nípa oṣù yìí nínú ní tí ànábì sallallahu alaihi wa alihi wa sallam máa ń ṣe ni ó máa ń gbá wẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú oṣù yìí débi pé àwọn kan ní ó ń gba gbogbo ẹ̀ tán pátápátá oṣù tó kọjá tààmà sí oṣù rọ́jà àwọn èèyàn máa ń ṣèyàn lójú kòkòrò ẹ̀ ṣùgbọ́n lè gangan làkọọ́lẹ̀ fún lálàáfíà wà pánà bí wọ́n ń gbà ẹ̀rí ìyá wa Aisha kọlọ̀mbà ni yọ́nú sí ó ní òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam máa gbáwẹ̀ débi pé àwọn èèyàn sọ pé atánà ní òní dáwà rẹ̀ jù òní yàtọ̀ sí ọ̀gọ̀dọ̀ yóò gbà rẹ̀ lónìí yóò gbà lọ́la ọ̀sùn lajọ́ mẹ́rin jọ márùn ún ẹ bá ara nà bí ìbòdì díjọ́ mẹ́wàá títà máa rẹ̀ ilẹ̀ atánà ní òtún ní dáwà rẹ̀ jù ìgbà mí ẹ̀bì ní káànà bí ó gbà rẹ̀ tàtàwà kankan gbogbo ni ẹ̀kọ́ náà láti torí ni àtànà bí òtún ní gbà rẹ̀ tàtàwà wọ́n ní bá nàbí ṣe mọ̀ ṣe àmọ́ òun ò rí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́ni tó parí oṣù kan pẹ̀lú ààwẹ̀ rí àyàfi oṣù Ramadan òun ò wá rí ànábì kó gbá ààwẹ̀ ní oṣù kan tó pọ̀ tó ìtímọ̀ gbà nínú oṣù ṣàbá tàbá tún bó ṣe kọ́ ní orí ànábì ní ẹni tó pọ̀ láàwẹ̀ gbígbà nínú nínú oṣù kan fi ṣàbà àyàfò oṣù ṣàbà lànábì pọ̀ lẹ́ni tí máa báwẹ̀ ní pé ní máa báwẹ̀ tó pọ̀ jù mọ́bọ̀kọ́rí àti muslim ló gbà wá tí a bá wo nínú àwọn ìyá wa Aisha radiyallahu anha ọ̀rọ̀ tó sọ yìí nísàlẹ̀ inú ìwáyà fún muslim ó ní káánà yàsúmù ṣàbáàna kùlá adábìjẹ́ mọ́ta gbogbo ṣàbáàna apá kan nínú àwọn àfà nínú wọn ibn hajar asqalani àti abla ibn mubarak ibn al-mubarak àwọn sọ wípé ọ̀rọ̀ tí àwa aisha yìí sọ yìí ò túmọ̀ sí wípé gbogbo ìyẹn pátápátá tó yìí èyí tó pọ̀ jù nínú rẹ̀ ní kíní ló fi ń gbààwẹ̀ ẹ̀rí wọn ní ọ̀rọ̀ tí ìyàwó Aisha sọ wípé má àlìmtùgbó èmi ò máa nábí ò sallallahu alaihi wa sallam sọ́ọ̀mọ̀ kó gba àwẹ̀ oṣù kan tán pátápátá tí fi kan Aisha ما رأيته صام شهرا كاملا منذ قدم المدينة إلا أن يكون رمضان Òun orí kí ànábì ó gba àwẹ̀ oṣù kan pérépéré láti ìgbà tó ti dé Mẹ̀dínà ó sànábì tí wọ́n lú Mẹ̀dínà báyìí àyàfi oṣù Ramadan. kọlọ̀bá ni yọnu sí ó ní máa sọ ọmọ Rasulullah anábì sọlọ́bà àríwá ìsìlámù yìí gbáwẹ̀ ṣáhárọ́ káàmìlà oṣù kan pérépéré kan sọ pé gbogbo ọjọ́ tá ń ṣe méjì bó yóò ṣù máa lé tàbí yóò wà nínú oṣù yẹn kéèyàn sì gbà àwẹ̀ ní yawmu shak ọjọ́ ṣiyèméjì kìí ṣe súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àyàfi tí ọjọ́ yẹn bá lọ ọbọ́ sí pé tó ti dún ní máàwẹ̀ gbígbà bí ọjọ́ Monday àti Thursday gẹ́gẹ́ bá àwọn àfáà ṣe padà ṣàlàyé tí ò bá ti bọ́ sọ́jọ́ tèèyàn ti dún ní máa wẹ̀ nígbà tẹ́lẹ̀ kò ní lè gbàwẹ̀ Muhammad oṣù yìí agbọ́ nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti nípa ẹ̀wọ̀n rántí ẹ̀gbọ́n gẹ́bà wà náà ṣe rí láwùjọ wa pé gbogbo wa náà gbà kéré ní bàbá tẹ́wà ní ẹ̀rí pé oṣù rọ́jà bí wọ́n sọ àwẹ́ arúgbó wọ́n máa pariwo àwẹ́ àbáwa usama bọ́nù zayd kọ́lọ̀ bá yọ́nú sí bàbá àtọ́mà usama ọmọ zayd ya Rasulullah ó ní mo sọ pé ìrẹ òjíṣẹ́ ọlọ́run lam àrọ̀kà èmi ò rí ọ tàṣúhùmù ní ṣàhàrí nínà ṣùhúrí kó gbà àwẹ̀ nínú oṣù kan nínú àwọn oṣù tí ń bẹ lọ́dún máa tàṣúhùmù irú èyí tó rán gbà nínú oṣù táwà ìtàmà sí oṣù ṣàbán ẹni ò tí ìlọ́kọ̀ gbarú àwẹ̀bẹ̀ nínú àwọn oṣù ní àà fàkọ́ ànábì wá fọ́ ilé ti tánàbì fọ́ ànábì ní dáàkà ṣáhárọ́ tábọ̀ fúnlò nẹ́ẹ̀sù sí ìhànìbó ó rí oṣù tó sọ oṣù kan ní táwọn èèyàn ti gbàgbé pàtàkì oṣù ní àwọn èèyàn ti gbàgbé ẹ̀wọ̀n mọ́mọ́ báyìí rọ́jábí wà rọmọdọ́nà oṣù náà wà láàrin oṣù rọ́já àti oṣù rọmọdọ́nà oṣù tó lọ ìpàǹgbè ní rọ́já oṣù ìdáná sọ pé àwẹ̀ arúgbó ànábì tún ṣàlàyé oṣù yẹn ó wà láàrin wọn àti rọmọdọ́nà oṣù tí ń bọ̀ wàhúwà ṣáàrùn oṣù yìí sì jẹ́ oṣù kan tó rú fa òfin ilẹ̀ àmẹ́lù táà máa ń kó àwọn iṣẹ́ ìlà rọ́bì àlàmì gún sámà lọ́lọ́dọ́sọ́dọ̀ ọlọ́wọ́

nígbàtí àwọn mùsàlàkìyàn olùpàdé méjì tí wọ́n pàdé anìyàmíni wà ánìṣìmáàlì kọ̀ọ̀ìdẹ̀ nígbàtí ọ̀kan wà lọ́wọ́ ọ̀tún ọ̀kan wà lọ́wọ́ òsì tí wọ́n jókòó bẹ̀ máa yálùfíìzù ní kọ́wọ́ gbọ́dọ̀ kan ò ní jáde nínú ọ̀rọ̀ lẹ́nu ọmọ èèyàn àbọ́mọ èèyàn ní sọ kan ṣẹlú ọ̀rọ̀ ilá làbẹ́ ìdí àyàfẹ́ yóò máa bẹ lọ́dọ̀ rẹ̀ rọ̀kí ìbọn àwọn olùṣọ́ àti níjọ́ wọ́n ṣe tán báyìí láti kan tó bá jáde lẹ́nu ìyàn ìgbòdé ẹ̀ṣẹ̀ wọn máa kọ́ àwọn wọ̀nyí mẹ́mọ̀lẹ́kà méjì ni wọ́n wọ́n ti wọ́n mọ̀ bá ṣẹ́ tábá ti kí àwọn tún kú àwọn ò tún dé láti sánmà wọ́n tún gbàṣẹ́ àwọn tún lọ wọ́n tún kó wa lọ ìyẹn jẹ́ daily report hmm? daily report àkọọ́lẹ̀ ojoojúmọ́ torí náà kò sẹ́nì kan tó wọ́n lẹ́gbẹ̀rún sàmú ò lè sàmọ́ lọ tó wá lé lẹ́gbẹ̀rún sàmú wá ń kọ́ kan tó pọ̀ nígbà náà wọ́n ti sọ bẹ́ẹ̀ gẹ́bí àwọn olórin wọ́n tàà bá róbìnrin tó dára tó rẹwà wọ́n lè fi 1000 fẹ́ 1000 ní ìsìn àwọn ọmọ ògbà wọn òbí jẹun bá wà láwọn wọn ní kò yó wọn oúnjẹ tí ó jẹ kò lè yó ṣùgbọ́n nígbà náà owó ńlá ní bí ní 1000 gẹ́gẹ́ bí ìgbà kan tí wọ́n sọ pé àwọn kan àwọn ní 1 mílíọ̀n lé wọ́n nínú iye owó lẹ̀ Yorùbá tábàkà owó ẹyọ tí wọ́n ní lẹ́tù pé 1 million wọ́n sì ló ní gbègbè ìpín ọ̀rọ̀ ṣùgbọ́n ní ìbẹ̀rù àtúnṣọ́rọ̀ bílíọ̀n mọ̀kílà tó báyìí trillion ìbẹ̀rẹ̀ nìkan tó fi 2 billion tó kà fi ṣe eré olóòṣọjọ́ bí owó sì ná 2 billion kọ́kọ́ ojú omi ó kàn gbé òun káàkiri fọ́sẹ̀ kan lọ́sẹ̀ méjì billion <laughs> so ní òkàfẹ́ fàyọ́ ń bẹ̀ òní wípé àwọn màláìkà yìí máa ń kó lójoojúmọ́ ni wọ́n máa kó kò sẹ́ tó lè sábọ́ lọ́lọ́ lẹ́yìn tí wọ́n ń kó lójoojúmọ́ wọ́n tún máa kó lọ́sọ́ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ òòjọ́ àtíínì àti òòjọ́ àlàmísì yọ́mùlẹ̀ ismail wà yọ́mùlẹ̀ kọ̀mí ọjọ́ kejì ọ̀sẹ̀ àti ọjọ́ kàrún ọ̀sẹ̀ ànábì sọ́gbà tí wọ́n bèèrè kéèyàn ṣe tó máa fi gbàwẹ̀ ọjọ́ kejì ọ̀sẹ̀ àtọjọ́ karùn-ún ọ̀sẹ̀ táwọn ìbò ń pè ní monday àti thursday ànábì ní ọjọ́ yìí àwọn màlẹ́kà máa ń kóṣẹ́ gun sánmà lọ mo fẹ́ kí wọ́n kóṣẹ́ mi gun sánmà lọ lẹ́ni tó ń gbààwẹ̀ lọ that is midweek report àkọọ́lẹ̀ ti àárín ọ̀sẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n tún kó lọ ọ̀dọ̀ náà àdábì tó wá sọ pé oṣù ṣàbáǹta wà yìí wọ́n ó tún kóṣẹ́ gun sánmà lọ

onikana ahabu-shuhuri Rasulullahi sallallahu alaihi wasallam an yasumahu Sha'ban oṣù tánàbí nífẹ̀ẹ́ sí jùlọ láti máa gba àwẹ̀ yàtọ̀ sí Ramadan ní Sha'ban tàwà yìí lẹ́yìn náà yóò wá súnpọ̀ ni Ramadan ẹ̀rí kọ́rọ̀ sọ yẹn látọdún tánàbí ti sọ ó tún ṣiṣẹ́ dòní pé oṣù yìí àwọn èèyàn

ọlọ́ọ̀ni ìdájá anasurullahi walfati wọ̀rọ̀ àìta mẹ́sẹ̀ àdìkùlúnà fi dínilẹ̀ àfúwájá fasábẹ̀ bí hamdi rọ́bíkà wà sọ́fìrì anábì sọ fún ọlọ́ọ̀ni kánábì máa dàrú anábì ní fasábẹ̀ bí hamdi rọ́bíkà máa sàfọ̀ mọ́ olúwa rẹ̀

kò lẹ́gbẹ́ ká máa gbà àwẹ̀ tàtọ́ wùhù nígbàtà alágbára àwẹ̀ tàtà wà sí nìkan béèrè lọ́wọ́ ànábì sọ̀rọ̀ lọ́ọ̀bù àríwọ̀sá pé òun fẹ́ jẹ́ alámúlé nínú àrìjẹ́ náà tó lè fẹ́ àkíkì ní ìtúwà tí ẹni yẹn tẹ́lì tó lè rí náà lẹ́bí sáà nàbí ní àìní alànẹ́fíkà ti kásọ̀rọ̀ ti sojú ràn mí lọ́wọ́ lórí ẹ̀mí ara rẹ̀ tó bá fẹ́ bá mi jáládùgbò náà lè jẹ́ náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ foríbalẹ̀ yẹn tí mo ra yan mẹ́fílà púpọ̀ máa yà jàhùn àwọn wọ̀nyí ọlọ́ni àsìkò díẹ̀ nínú ìrìnà ìmọ̀sùn tàtàjá fáájú lóògùn mánìlì mọ̀bọ̀ ọjọ́ ìyàdọ̀rọ̀ ọ̀bá ọmọkọ̀ọ̀fà wàtọ́bà wà ní máa ọ̀bàkọ̀ náà hùn ìrùkù فلا تعلم نفس ما خفي لهم من قرة ọlọ́run ni wọ́n bí ẹ̀gbẹ́ àwọn kan náà mùsùlùmí wọ́n bí ẹ̀gbẹ́ wọn jìnà sí àwọn ìbùsùn wọn lóòrùn

lọ́pọ̀ láwọn mùmí ní gangan ọwọ́ fán wọn máa bẹ̀rù pé ṣe ń tàà ṣe ẹgbẹ̀ sókè ẹ̀gbá wà tọ́nà àmọ́tùnwá ní rètí pé tó aláàánú lọ́lọ́ bẹ́kìnà lọ́pọ̀ fi wà wọ̀já láàrin ìpayà àti ìrètí ni mùsùlùmí máa wà torí fọ́lọ́wọ́ ọba kò sí tó jọ́ràn èèyàn lọ́lọ́ lórí òṣìṣẹ́ tó lè jẹ́ nípa kìí sọ̀rọ̀ èèyàn tọ́lọ̀ fi á sálì jẹ́nà tọ́lọ̀ ó ṣàánú wa ló fi wá sí o náà kúkú sọ láyìn yàbẹ̀ kùlù ìjánilẹ́ta ahad di amẹ́lẹ̀ ẹnìkan ò lè wà àlìjánà pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀ nìkan ṣoṣo àwọn èèyàn ní wà á ń tà yá rọ̀súlàmà sáti wọ náà ànẹ́bì ànẹ́bì ní wà àti

ṣókí ìtàkùsọ̀ pé oṣù yìí oṣù tó ṣe pàtàkì ní ó wà láàrin oṣù ńlá méjì oṣù ńlá rọ́jà torí pé ó jẹ́ oṣù àbọ̀wọ̀ àti oṣù rọ̀mọ̀dán gbogbo wa ń retí Allahumma baligina rọ̀mọ̀dán tó náà sàmójútó ààwẹ̀ gbígbà nínú oṣù yìí ẹ̀kọ́ pẹ̀lọpọ̀ mọ́ṣáláṣí wọ́n mọ́ kéde ìgbọ́n kéde ti kọjá ṣùgbọ́n tá àbọ̀ pé táàbẹ̀ sọ̀kan lóṣù nínú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọbẹ̀ lọ́ọ̀bà ní pẹ̀lá fún alákùnrin lọ́rọ̀ rẹ̀ الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد ọpẹ́ ni fún ọlọ́run ọba tó ṣàánú èmi pẹ̀lú nínú ẹbẹ̀ ní mọ́ṣáláṣí lásìkò yìí láti gbọ́ kú túnbà abẹ́ ọlọ́run ọba ní kí ọlá jẹ́ kó ṣe wá láǹfààní ò Allah ti wá ní ara àwọn tó ṣe pé alladhina yastami'una al-qawla wa yattabi'una ahsanahu wọ́n gbọ́rọ̀ ọlọ́run báyìí tàbí wọ́n tún gbá àwọn ọ̀rọ̀ mi ní tó dáa jù ní ọ̀rọ̀ yẹn làwọn ó dì ìlú tí wọ́n máa lò fún igbó bí ọ̀rọ̀ èèyàn mọ́ gbọ́ wà sí tó tún tara rẹ̀ wọ́n náà wọ́n sì lè sọ̀rọ̀ mí bẹ́gbẹ́ nǹkan mí ni ó gbọ́ yé fún àpẹẹrẹ bóyá ń ṣe wá sí ní ìsìn àwa mú àpẹẹrẹ nǹkan burúkú kan táwọn èèyàn ń ṣe àtọgbọ́n tí wọ́n ń dá ẹlòmínà àwọn ah, tún gbọ́kọ́ mọ́ kankan àti òun fi ẹ̀sìn ìwọ̀n ti jàǹbá ṣe dáadáa wọ́n ti ṣàlàyé ìmọ̀ọ̀mù gan lórí nígbà rí ló ti sọ òun tún kọ́gbọ́n ilé ìkún ètò mọ̀ tẹ́lẹ̀ yóò sì lọ máa lò nígbà tó dé lórí ibú ọlọ́mọ ṣe wá lórí ibú ọlọ́run ṣe wá lórí ibú ọlọ́run kò ṣàánú wa oṣù yìí àǹfààní ní oṣù ṣàbán fún gbogbo ẹni tó jẹ àwẹ̀ Ramadan láti san padà ṣáájú káwẹ̀ Ramadan tó rí pàápàá jùlọ àwọn obìnrin tó ṣe pé kò rọrùn kéèyàn gba àwẹ̀ Ramadan pé nígbà tí ó ṣe wípé ó sì máa rí nǹkan àlejò rẹ̀ pàtàkì ní hélà kò rọrùn kéèyàn gba oṣù kan pé fún obìnrin ni o gbogbo àwọn àwẹ̀ tá a ti wá jẹ sẹ́yìn àsìkò ní fún wa láti san padà àbí ẹlòmíì náà tó jẹ́ pé ara rẹ̀ ò yá nínú rọ̀mọ̀dọ́ọ̀mù tó lọ ó yẹ kára ó ti yá báyìí ó sì ti yá ká san àwẹ̀ yẹn kó tó di pé kí ni rọ̀mọ̀dọ́ọ̀mù yóò wọlé táwa máa fi ìbéèrè yọ àwọn àfáà lẹ́nu pé ẹni tó bá jẹ àwẹ̀ rọ̀mọ̀dọ́ọ̀mù tó lọ tí ò sì san padà òmíì tó ti dé báyìí ẹ̀dákun àfáà kí ni ó ṣe kò yẹ kó lè béèrè béèrè yẹn lọ́dún ìbá ìtorípa àti sọ fún ọ pé sánmì ìsìn kó tó dìkẹ́ ni kó tó dìgbà ẹ̀ ẹlòmí rìnrìn àjò lásìkò yẹn tí ò lè gbà rẹ̀ pàápàá àwọn dráìbà àwọn dráìbà so ó lè jẹ́ pé inú Ramadan ló lọ kánà tó gbé àwọn èèyàn kan lọ àbí ló lọ pọtá àbúlọ àwọn àyè ní ìtó jìnà tí ò wá láǹfààní àti gbà rẹ̀ tètè gbà padà báyìí kíkíni tó dé kí Ramadan kí ó tó dé ẹlùmíní àdúrágbọ̀n lè gbàwẹ̀ kádùn ojoojúmọ́ là ń ní àwọn ọjọ́ kan wà tẹ́ ìwọ̀n sáfíìsì ọkọ̀ tẹbá dé ẹgbẹ̀ ọkọ̀ fún àwọn kálíkì ní ṣe ọwọ́ ẹsẹ̀ ìgbẹ̀ àwọn ọjọ́ náà ti gbàwẹ̀ àwọn ọjọ́ mi wà jókòó ní ìgbà ètò ìdìbò yan ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó gbàṣẹ́ lọ́wọ́ ètò bẹ̀ẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí ètò ìjọba nínú oṣù tààmù ilé ní ọjọ́ kọkànlélọ́gbọ̀ dàbí òní ó gbà wọ́n ní ọ̀la aládìbò yan ẹni tí ó sì bọ́ sí ipò ààrẹ àwọn míì tó wá jẹ́ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ìsàlẹ̀ ìjọba sì kìlọ̀ fún kó wá wípé kó kálukú tọwọ́ ọmọ rẹ̀ bọ́ sọ kí á tẹ̀lé àwọn ìlànà àti àlàkalẹ̀ tí wọ́n gbé kalẹ̀ fún ìbò dídì kó lè lọ ní wọ́ọ́rọ́wọ́ kó má bàá sí jà kó má bàá sí pa kó má bàá sí gbọ́mi sí omi ò tó kó má bàá sí bí àyèlè àwọn ìlànà wọ̀nyí ẹni tí ò bá mọ̀ tàbí kò yé kó béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ àtàwọn tó yí ẹni tó bá sì lè ká kó mọ̀mú rẹ̀ béèrè ẹun bẹ lọ tẹ́ kó ká lórí áńsẹ̀ wọ́n kọ gbogbo àwọn àlànà yẹn kalẹ̀ kíká gbìyànjú nítorí ọlọ́run ọba sọ pé àti ọlọ́ra wà àti ọ̀rọ̀súlá wà orílẹ̀ àmùrùn àwọn tí wọ́n já láṣẹ ẹnu wa kásẹ̀ láṣẹ wọn lókùrú àti ṣe pé àṣẹ tí wọ́n pa wá kì í ṣe àṣẹ káṣẹ lọ́hùn fún àpẹẹrẹ wọn nípa abádé nìkan ti fẹ́ dìbò kátó èyí ò tako nǹkankan nínú òfin ọ̀nà tẹ́lítà àbádébẹ̀ ká mọ́ búyàn ká mọ́ jà ká mọ́ fa ìwé pélédé tí ó ń fi ìdìbò ká mọ́ fàyà ká mọ́ jí àpótí ìdìbò ká mọ́ dàbẹ̀rú oríṣiríṣi nǹkan ni wọ́n sọ àwọn ilé wọ̀nyí kò sí nǹkankan tó tako kí nílẹ̀ tó tako òfin ọlọ́run wọ́n ní tó bá ti dìbò tán wò níbi tí wọ́n ti ń dìbò ọ̀lẹ́gbóyá wà dúró síbì kan ní léyìí tí ò ní fa wàhálà fún àwa mùsùlùmí tá bá ti mọ̀ pé yóò fa wàhálà yóò fàtà ó sì sí lára àwọn olóṣèlú tí wọ́n yàn sí kó jókòó kabẹ̀ èyí ṣe tó fọ́ ní sílé mo fẹ́ gbogbo ẹ̀ ó ṣojú mi ó ṣe é ṣe kó jẹ́ pé ìyá ó ṣojú rẹ̀ ọlọ́run kó ṣàánú wa torí náà jẹ́ kí ó kálukú wa ká lọ wọ́ọ́rọ́ ká padà wọ́ọ́rọ́ kò ní í dá kí wọ́n máa wọ́n gbà níbi títí ń fẹ̀ṣẹ̀ yọ yín orí sáwà àbá torí kò ti rí irùngbọ̀n àbá àbí máa gbé irùngbọ̀n sílẹ̀ bá ẹjà ń sùn tó bá gbé irùngbọ̀n sílẹ̀ bá àyànjà tó bẹ̀ṣẹ̀ yọ ní nígbà tí lò bá lọ èmi ò mọ́ wà àtijọ́ padà sí ní wọ́n gbọ́ wọ́n kàn fún olóńkọ ní àfà bẹ̀ṣẹ̀ yọ ní hmm, nítorí ìbò ẹni tó sì torí ẹ̀yọ eyín èèyàn kò ní bọ́ ọsán ìtàn eyín tó yọ pẹ̀lú ẹ̀ṣẹ̀ torí inú ṣẹ̀rí àìsàn tó èèyàn bá yọ eyín kan yóò sanwó rẹ̀

gbogbo oríṣi ara ìlómi ìwé èèyàn ọ̀sán ẹ̀yàn bá kọ odidi èèyàn ọgọ́rùn-ún ràkúnmí ájúrò rẹ̀ ló ní ń ta ràkúnmí kan ní ìsù tó bá jẹ́ pé mọ̀ àwọn tún láwọn nǹkan àwọn ràkúnmí apákan náà àfà ní ogójì inú tún ta nílẹ̀ wà bí pàjẹ́lẹ̀ ìṣẹ̀ríà ò ní gan òṣòlùwọ́ náà mọ́ tó ṣe tí ó ṣe àìmọ̀kánmọ̀kán àwọn èèyàn náà lọ́pẹ́ ṣẹ̀ríà fẹ́ ṣẹ̀ríà nǹkan tó fẹ́ dáàbòbò yìí tó fẹ́ kẹ́ẹ̀ṣẹ̀ ní ìrọ̀rùn ẹlẹ́ẹ̀kẹ́ títí nìdí ìdínkẹ́ ẹ̀rùn má ọlọ́run ṣàmọ̀ èyí labẹ́ sọ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ìbò kó da mọ́ṣáláṣí lóò apc wà ní mọ́ṣáláṣí pdp wà bẹ́ẹ̀ àtàwọn ẹgbẹ́ ìyókù ẹgbẹ́ méjì tó gbajúmọ̀ jù lọ ní bí nù nígbà tó wá dá àárọ̀ ọ̀la lẹ́yìn ṣubú ìnìmọ́ mo bá ní ẹ̀dàkùn ẹ̀dìgbò fún lágbájá ẹnìkan náà jẹ́wọ́ bá náwọ́ ẹ̀dìgbò fún tèmi náà ó wá ní orí ọ̀dá ṣùhánàlá ẹ̀rìkó ti kọ́kọ́ gbé ìlú bá wọn ní mẹ́mbà rí èdè káàkiri máa tètè fún lágbájá orí mẹ́mbà rí orí mímbà rí lórí tàbí sàlàyé kí ni ọ̀rọ̀ náà bẹ́ẹ̀yàn bá ní ìfẹ̀sí lágbájá bó ní sáàmùsùlùmẹ̀sítà mẹ́lú bẹ́ẹ̀yàn bá bẹ́ẹ̀ sàlàyé ẹ̀ tí ò ní fa wàhálà fẹ́ tó bá gbédè lọ́nà tí ìyàn tí sọ àpàpàkò ní jù ọ̀kan ọmọdé ní lọ́bí tí lọ tí ó sì ó sọ kò ní síjà kò ní síta ẹni tí wọ́n bá wí ó ti yé tó bá sọ̀rọ̀ tẹ́dé òyí ọ jókò rẹ jẹ́ máa fi níparí ẹ ká bẹ lọ́wọ́ ọlá lórí àwọn àlámọ̀rí nàìjíríà alákọ̀ọ́kọ́ kó má dogun kó má bá yàn fún wa kó tí ó jẹ́ èdú tí ò tí ò ní gbé lọ sí èdú tí wọn pé bóyá tí bá débẹ̀ fún irú àṣìṣe tá a ṣe nínú èyí tó lọ tá a ní ìgbàgbọ́ pé ẹni yóò bu adébù tí ò gbò ṣùgbọ́n àfẹ́ náà pé kó jẹ́ ó ṣe é ṣe fún àwọn ìṣòro wá dé eléyìí agbọ́dọ̀ fàdúrà fún bọ́mọdé bá ṣubú Yorùbá níwájú ní ìwò àwọn àgbà ní bàgbà bá ṣubú ẹ̀yìn ní ìwò ẹ̀yìn ní káwò níbo láti ṣàṣìṣe àti sọ́wọ́ Ọlọ́run eléyìí náà agbọ́dọ̀ fi sọ́wọ́ Ọlọ́run قاتل ما بدون قلون وقوم ماشي اللهم أرنا الحق حق وارزقنا اتباع وارنا الباطل باطلا وارزقنا اجتنابا برحمتك يا أرحم الراحمين ويا أقرب المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا قوموا للصلاة